الدين يسر ولن يشاد الدين أحد إلا غلبه òjíṣẹ́ anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní ẹsẹ̀ tọ́ka ẹni tí ẹ̀sìn wa dúró lé lórí inú islam fún wa ó ní ẹ̀sìn yìí ẹ̀sìn rọrùn ni ẹnì tó ní mú kankan lè kókókó nínú ẹ̀sìn yìí àti fi ilé kókó náà kó bá tó ló wà jẹ́ kókó bá eléyìí ni ètò tí àwọn ustaz wa abdulfatah sarumi tí wọ́n máa darí ní hmm. gbogbo ọjọ́ jimá ìyẹn ní ìrọ̀lẹ́ ní agogo márùn-ún sagogo márùn-ún àbọ̀ ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ jimá àwọn náà ni wọ́n jẹ́ elétò ètò náà tá a máa pè wọ́n sórí aago yìí zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five five five one five four nine ad-dinu yusrun walan yashadda ad-dina ahadun illa ghalaba. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوكم فون الله وبا إكي الله أتي oore àìjẹ ǹjẹ tán rẹ̀ akọmọba anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwa tí à ń gbọ́ ètò ad-dinu yusrun ntí à ń fi rìnlẹ̀ fúnra wa ní orí ètò yìí islam wa yìí ẹ̀sìn ìrọ̀rùn ni ẹ̀rí pé tó ń jẹ́ kókó àkórí ètò wa tí à ń ṣe náà nìyẹn ipe ìrọ̀rùn náà ni ẹ̀sìn wa gbé lọ́wọ́ tí yẹn bá wá ń le kàkàkàkà ìtumọ̀ pé yẹn ń le òun ni pé nǹkan tí ò bá sí nínú ẹ̀sìn tí yẹn bá ti kì í bẹ̀sìn òun tọ̀ yóò kó bára rẹ̀ ni yóò kó bára rẹ̀ yóò kó bára rẹ̀ láyé yóò kó bára rẹ̀ ní ọ̀dọ̀ ọlọ́wọ́n bá ní ọjọ́ gbẹ̀ndà kìyàmà. àwọn àti à ń wa kíra pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ọ̀rọ̀ nípa kíkíra ẹni náà ni à ń bá lọ láti ìjẹ ìjọ so mo ti ṣàlàyé àwọn ọlá tí ń bẹ níbi ìkíra ẹni so bákan náà àwọn ládàá so àwọn oore ńláńlá àforíjì ọlọ́run ọba tí ń bẹ ń bi ká sálámà so a ti fi mo ti ṣe lálàyé lórí ètò yìí pẹ̀lú ògo ọlọ́run so ìmọ̀ tẹ̀síwájú lérí ọ̀rọ̀ pé tí a bá kíra ẹni tá a sálámà tán ǹjẹ́ a tún lè ṣe nǹkan mi tọ̀ ẹ̀rí pẹ́ẹ́nu mi ti lọ síbi yẹn níjẹ̀jọ́ tí mo ti àwọn hadith rẹ̀ wá òun ni pé n tá lè ṣe lẹ́yìn ìsálámà síra ẹni òun ni kí abara ẹni lọ́wọ́ iṣẹ́ tó lè tẹ̀lé nu àmọ́ àwọn iṣẹ́ míì tí oríṣiríṣi àwọn èèyàn fi ń kún tá bá ti rí i pé lẹ́yìn ìgbà tẹ sálámà tán ẹ bara yín lọ́wọ́ tán àbí ẹ sálámà tán ẹ bá wọ́ nǹkan kan lẹ ṣe tí nǹkan yẹn tí kò bá ta ko súnà nabi sallallahu alayhi wa sallam tí ò ta ko kankan nínú ayal Qur'an fàbíyàwó ni'ima kò sí tó burú ń bẹ́ẹ̀ àmọ́ tó bá ṣe pé nǹkan téèyàn ń ṣe lẹ́yìn ìgbà téèyàn sálámà tán àbí ìyẹn ti ẹ̀ pa sálámà tì ní tí wọ́n fẹ́ ni pé in tí wọ́n ní ká fi kíra wa nínú ẹ̀sìn ìjọ́mọ mùsùlùmí wa pé wò nídìí ẹ̀ kí má kí mi sálámà ìfẹ́ tó bá ti tó bá ti rí mi tó bá fẹ́ kí mi ó gbọ́dọ̀ kúnlẹ̀ ni ó gbọ́dọ̀ dọ̀bálẹ̀ ni ó gbọ́dọ̀ yíká ni ó gbọ́dọ̀ nátàn ni sòrò eléyà sọ fún ọ pé ṣé nítorí ó ń fẹ́ yìí ṣé ẹ̀sìn ọlọ́run ọba yọ́nú sí i àbí ẹ̀sìn ọlọ́run ọba yọ́nú sí i tó a pé ẹ̀sìn ọba yọ́nú sí i ni a sọ fún ọ pé kìí ṣe nǹkan tó lè gba o kìí kún ìṣẹ̀tọ́ rẹ ni tí ẹ̀sìn ọba ti yọ́nú sí kéèyàn ò ṣe fún yàn àwọn tó bá jẹ́ pé nǹkan tí ẹ̀sìn yọ́nú sí ni a, á nìkan ọmọ gbà ń so àwọn tó bá jẹ́ pé nǹkan tí ẹ̀sìn dákẹ́ lórí rẹ̀ gan ni a lè sọ fún ọ pé à ń tó bá wù ọ kó ṣe àmọ́ ọ̀rọ̀ à ń kí à ń kúnlẹ̀

káwá lọ lè wonú ipe kíní ń jẹ́ títẹ̀ òun náà ń pè ní ẹnìhìnà al-ẹnìhìnà títẹ̀ ní jẹ́ báwọn tábà lọ lè wo ìtumọ̀ ẹnìhìnà gẹ́gẹ́ bí a ti mọ̀ pé èdè lárúbáwá ni ọ̀rọ̀ yìí èdè lárúbáwá ni al-ẹnìhìnà so káwá padà sínú àwọn mọ̀ájìm yẹn ni pé àwọn dictionaries lárúbáwá tábà padà sínú àwọn dictionaries lárúbáwá so a máa rí àwọn àlàyé oríṣiríṣi tán sọ nípa ìnìhìnà tabawo lisanul arab ìgbà tí ibn mansur alayhi rahmatullah tó ń ṣàlàyé ìtí ń jẹ́ ìnìhìnà onífàl ìnìhìnà asluhu hana hanwan aw haniyan idha qila hanahu bima'na atafahu wani wal in'ina filun lazimun wa huwa masdarul fil inhana yanhani انحناء فإذا قيل انحنى شيء بمعنى انعطف so Ibn Mansur ó mú àlàyé yìí wá ìpín tó ń pè ní ìnìhìnà òun náà ni títẹ̀ títẹ̀ náà ni ń jẹ́ àlẹ́ ìnìhìnà títẹ̀ yìí wá ní tabatọ́rọ̀ léwo inú lisanul arab bákan náà so tó mú la ẹni tá bá wọnú lisanul arab àbí tá bá wọnú mujamul wasit tá wọnú kọ́dà munjid kálọ̀ léwò in tí mo sọ yìí náà ni ọ̀pọ̀lọpọ̀ wọn sọ ẹ̀tọ́ wọlé lisanul arab nígbà míì níbi tí bá wo júzù ẹlẹ́ẹ̀kẹjọ page one thirty three ó ní rukuu ìyẹn ni pé ìnìhìnà ìyẹn náà ó tún máa ń túmọ̀ rùkú títẹ̀ ọmọ túmọ̀ rùkú ó ní rọ́kọ̀á bìmánà alìkòdù ó wá ní wà ní sálẹ̀ rọ́kàá yẹ́rkàwé rọ́kàá ó wá ní rùkú àn bìmánà tààrà ìsàhù kọ́lá labid arọ́kìú ó ní almunhani ó ní títẹ̀ ọmọ túmọ̀ rùkú yẹn ni pé nínú èdè lárúbáwá tó bá ní títẹ̀ ìmọ̀ ń jẹ́ ìnìhìnà ìmọ̀ ń jẹ́ àrùkúù so bákan náà ìtumọ̀ ń jẹ́ asujud ní títẹ̀ so náà ni Ibn Mansur kan tún sọ bá tún lọ lè wo inú júzù ẹlẹ́kẹta káwo sọ fún uh, two o oh three débi two o oh six so Ibn Mansur ó ní pé tí wọ́n ní ó ní inna sujuda bi maana ó ní sujud mazdaru sajada idan ana aw tatamana ila ard ẹ̀wọ̀ ó ní tí bá tẹ orí kọ́kọ́rọ́ àbẹ́yàn tí ẹ̀ wá tẹ̀ lọlẹ̀ yányán òfìforí kan lẹ́lẹ̀ ó ní ìtumọ̀ tí ń jẹ́ sùjúdù nù so bẹ́ẹ̀ ṣe bá mo ṣe ń kó tirẹ̀ yìí bẹ́ẹ̀ ṣe bá nínú ẹni àwọn mọ́ẹ̀jáàmù tí mò ń sọ nù so ìtumọ̀ rẹ̀ òun ni pé tí wọ́n bá ní èèyàn ṣe ìnìhìnà ajẹ́pẹ́ ènìyàn tẹ̀ tí wọ́n bá ní èèyàn ṣe rògbòrò ìmánà ènìyàn tẹ̀ tí wọ́n bá ní ènìyàn ó sikweta sí pé tá a bá kan abi haditha anabi sallallahu alayhi wa sallam tó bá ní ẹ fun tẹ̀ abi èèyàn àbí ẹ gbọ́dọ̀ tẹ̀ fún kankan ẹ gbọ́dọ̀ fun fún ẹ̀dá ọlọ́wọ́n kankan so pé lágbájá wo mo mo so tumo si pe mana pe ẹ se ṣe sùjúdù fun so eléyìí ó clear lọ́dọ̀ de tó bá jẹ́ ẹni tí ó gbọ́ èdè lárúbáwá so bákan náà káwá tó lè wo inú alukur'an ká wo ti àwọn àwọn mufassirun ẹ̀rí kí mo sọ ń jò ní ipe ọ̀rọ̀ yìí kìí ṣe ọ̀rọ̀ tí ìtìláfù wà ń bẹ̀ rí ìyẹn ni controversial issue wọn ò fà á rí issue tó ṣe pé wọn kò sí pé ẹnìkan ipe eh, bóyá imam maliki ni imam abu hanifa ni imam shafi'i ni imam eh, ahmed bin ambal ni alayhi rahmatullah ipa àwọn náà wá ń sọ pé eh, wíjà nazor tèmi ni alekúnlẹ̀ àbá alekúnlẹ̀ àbá alese kíníkà kíyàn mm-hmm. wọ́n sọ so àìmọye nǹkan tó ṣe pé ẹ mọ̀ rí pé wọ́n ń fa ọ̀rọ̀ yìí so wọn fa kò sáfà kankan tí ó farú ẹ̀rí so náà ni tí n padà débi gbogbo àwọn àfáà tí n bá ń kó àwọn ọ̀rọ̀ wọn wá tó wá padà rí àmọ́ kí n kọ́kọ́ mú eléyìí wá táàfì mọ̀ pé sujud ọmọ n túmọ̀ rukú ọmọ n túmọ̀ ìnìnà yẹn bí kéèyàn tẹ̀ ó sì mọ̀ n túmọ̀ fífi orí kanlẹ̀ ọlọ́wọ́n bá sọnù ayé al-Qur'an inú suratul Baqara ikú wadkhulul baba sujjadan so imaamu Tabari ọlọ́wọ́n sọ fáwọn Banu Isra'il ipe ẹwọ inú ìlú Baitul Maqdis ẹwọ inú Baitul Maqdis sujadan kẹsẹ sujud kẹsẹ sujud pẹ̀lú sujud ní kẹfì wọlé Imamu Tabari wa ni wa amma qawlu sajada wọ́n ní sẹ́rí gbólóhùn sajada yìí ibi tí mo ń ka yìí táwọn lè wọnú júzù ẹlẹ́ẹ̀kejì nínú Jami'ul Bayan fi ta'wil Qur'an lil Imam qurtubi aya ayẹnẹ pé eh, page one oh two. 105 imam qurtubi ni wa amma qawlu sajada wani fa inna ibn abbas kana yata'awwalu bi ma'na ar-ruku' wani ibn abbas òun sọ pé rùkú ni ọlọ́wọ́n bá ní kí wọ́n ṣe pẹ̀lú sùjúdù tí ó wà ń bẹ̀ kí wádìí kò ló bá bá sujada bi ma'na ẹrùkú kẹtẹ̀ kẹfì wọ́bẹ̀ wa qala ni wa aslu sujud wọ́n ní ìpínlẹ̀ sujud wọ́n ní al ẹ̀wò ìpínlẹ̀ sujúd òun náà ní kí ìpínlẹ̀ sujúdù yẹn ní káwálé yẹn sàjádà inú èdè lárúbá gẹ́gẹ́ mo sọ lẹ́ẹ̀kan ní tí ó jẹ́ ìpínlẹ̀ ìbẹ̀rẹ̀ rẹ̀ òun ní kéèyàn tẹ̀ kéèyàn tẹ orí liman sajada lahu mu'idhaman aw mu'azzaman bidhalik ẹni tí yẹn bá gbé tóbi tẹ́ni yẹn tóbi lọ́dọ̀ yẹn tó wà ń tẹ̀ fún wọn ni wa ìyẹn ti ṣe sùjúdù nù tó túmọ̀ sí ní sí kí nǹkan mi ọbọ̀lẹ̀ kí n bẹ̀ kí n bẹ̀rẹ̀ kí n mú nǹkan mi ń ṣe sùjúdù fún so àmọ́ tí nǹkan yẹn bá tóbi lẹ́mìí mi pé lágbájá à ń gbọ́dọ̀ dúó kí à lágbájá ń gbọ́dọ̀ so ìyẹn ti ń ṣe sùjúdù fún nù so n tí mo ń sọ yìí wọ́n ní lẹ́ ànà rákẹ́á múnà ẹni wọ́n ní wà nǹkan sájid aṣáájú ìnìhìnà àmì wọ́n ní ẹni tó bá ló ṣe sùjúdù abẹ́ni tó bá ní ó ṣe rùkú yọ tẹ̀ náà ni àmọ́ ti sùjúdù òun gẹ́gẹ́ ló le jù òun gẹ́gẹ́ ló pín tó bá ní èèyàn tẹ́ èèyàn lọlẹ̀ so iná ni sínú mo fi ń ṣàlàyé pé nínú ọ̀rọ̀ àwọn àáfàá kò sí àǹjiyàn kankan níbi ọ̀rọ̀ yìí ní lọ́gàtàn àti ìsìláhàn ní ti ń jẹ́ sùjúdù ó kó títẹ̀ sínú ó kó ìforíkanlẹ̀ balẹ̀ ó sínú kí wàá mọ̀ ní ọ̀hún nínú sùjú nínú nínú lóga náà ní ti ń jẹ́ títẹ̀ àmọ́ tí ẹ bá ti nínú lóga nínú ṣẹ̀ríà náà là ń gbọ́ inú náà ni wọ́n ń sún àyà koran là ń tú yìí àbí àyà koran nìkan àbí ọ̀rọ̀ lóga ọ̀rọ̀ ṣẹ̀ríà kan ju inú koran lọ inú koran nìyẹn náà láti ṣàlàyé pé sùjúdù máa ń túmọ̀ àrùkọ́ kí oníkálukú wa kálọ̀ lè padà sí àwọn tíra tí mo ń sọ ìtorí tí ń dààmú ẹlòmíì ó ní pé kò mà kò mà kí gbogbo nǹkan tá à ń sọ yìí pé bó ṣe rí nì torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀nẹ̀ ń ti ń bẹ ní àwùjọ wa yìí tabakàn ti rí kinní kan yẹnì anáṣọ àtibáwò kéèlè wà kàl wọn mọ kàmọ ń tẹ̀lé wọn sọ wọn sọ tó bá ti gbọ́ báyìí wọn dà lọ́bẹ̀ gírrrr so tí wọn náà ti ẹ̀dúró pé ah ẹ jẹ́ kémi náà gẹ́gẹ́ bíi pé mò ń jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ah ẹ jẹ́ kémi so tó wá pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀sìn wa náà ni kò ní máa sí wàhálà àmọ́ pọ̀lọpọ̀ n ò ní ṣèwádìí kankan tó bá kàn ti gbọ́ kinní kan pàtàkì jùlọ nǹkan tá a bá ti rí ti nǹkan yẹn tí kò lọ pẹ̀lú nǹkan tí àwùjọ wa ń bá lọ àwọn yóò dìde sí ni kódà kan tẹ́ bá ń sọ fún wa pé kinní yìí máa ń bẹnu tíra báyìí máa ń bẹnu tíra báyìí sọ ẹlòmíì tọ́lọ́n bá kàn sánú ní wa wò pé ah ọ̀rọ̀ yìí ah ẹ jẹ́ ká ra mu pẹ̀lẹ́pẹ̀lẹ́ so ẹ wo gbogbo àwọn tíra tá à ń kà fúnra wa yìí kódà ní tí mò ń sọ yìí kì í ṣe inú ẹni inú jamiul bayani nìkan o tábà wo tafsir kathir abà bẹ́ẹ̀ tẹ́bà wo fatihul qadir ẹ̀bà tí mo sọ yín bẹ́ẹ̀ tafsir sáyẹ̀dì ẹ̀bà ń bẹ́ẹ̀ tẹ́bà tó lọ lo tafsir jalalaini gan tí mo ń sọ yìí náà lòun náà wí so mo fẹ́ kí ẹni tí ó bá rí i pé tí mo ń sọ yìí kò rí bẹ́ẹ̀ pé rọ́ọ̀nì ń pa tó bá rí mi pé sọ pé irọ́ náà ń pa tíra ní bẹ́ẹ̀ wájú mi kọ́ wá kan tó bá wà níbẹ̀ tó bá yàtọ̀ sí nǹkan tí ń sọ yìí. sọ eléyìí ó jí ká mọ̀ pé nínú èdè lárúbáwá tabani abari sajada tabari inahana tabari rọkàá gbogbo ẹ̀ ìtumọ̀ kan tí ma ń túra wọn ni. ó bí pé tabari ẹ̀rí kan láti nu ayal Qur'an bínú hadith anabi sallallahu alayhi wa sallam tó bá ní ẹ sujud ẹni pé sajada ẹ gbọ́dọ̀ ṣe fẹ́ni kankan fẹ́dẹ̀ ọlọ́run ọba kankan so ìyẹn gbọ́ yìí pé ajẹ́ pé ọ gbọ́dọ̀ tẹ̀ tura àwọn kan bẹ wọn ni ẹ ipe ti ń jẹ́ sujud sujud shari'i oníkẹyìn òun náà lọ́rọ̀ ní ṣe ipe ọgbọ́dọ̀ fi orí rẹ̀ kanlẹ̀ ẹ ọmọ kan tí ń jẹ́ sùjúdù ṣárẹ́ì ni sùjúdù nídìí irun ìwọ tó bá ṣe sùjúdù ṣárẹ́ì tó bá fi imú rẹ̀ kanlẹ̀ fún yàn fún ọlọ́run níbi irun tó fi imú kanlẹ̀ ó tí ì ṣe sùjúdù imú eré rẹ̀ ọkànlẹ̀ pọ̀ mọ́ imú ni sọdákùn ẹni tó wá kíyàn ní ìsìn tó wá forí kanlẹ̀ tí ò fi imú kanlẹ̀ sẹ́ni wọn ò tí ì ṣe sùjúdù ṣárẹ́ì kọ́ ni àà ìṣe ti ṣẹ́rí ẹ̀ o ìṣe ti ìta fi ń kírun o so ìyìn fi imú kanlẹ̀ fún sọ pé kò sí ẹni tí ó gbà ń wọlé nǹkan alukó náà ni ah òun fẹ́ rí kalẹ̀ fún yàn sọ ẹlòmíà wa ni ike hàn ah, ike sùjúdù yìí ń lọ́lọ́ ní amọ̀ ẹ̀sìn tó a pé ti ṣẹ́rí ilẹ̀ bá fẹ́ sọ ó dìgbà tẹ́ni ẹ bá fi mú kanlẹ̀ pẹ̀lú orí kó fi gbẹ̀ kanlẹ̀ báyìí so àmẹ́ràn tó máa ń forí kanlẹ̀ fún yàn gan wọn ò ní fi mú kanlẹ̀ fún wọn ò ìdọ̀bálẹ̀ ọ̀dà àbúlé ah, tí wọ́n sọ fún wa pé ìdọ̀bálẹ̀ ọ̀dá ẹlòmílẹ̀ ní Ìlọrin gan ń ìdọ̀bálẹ̀ ọ̀dá sí Ìlọrin ní ṣẹ̀ríà ni àwọn ará Ọ̀ṣun àwọn Oǹdó táwọn ń dọ̀bálẹ̀ kí ló dé títí Ìlọrin fi níkọ̀dá so n tó bẹ́ẹ̀ lè mú ìkúnlẹ̀ tẹ́wà ní hàn ìkúnlẹ̀ lọ́dọọdún lọ́rọ̀ tiwa àmọ́ ìdọ̀bálẹ̀ ọ̀dá so ó lè jẹ́ kí ìdọ̀bálẹ̀ náà lè dà nígbà tí ìgbà tí ìkúnlẹ̀ náà bá dà torí nǹkan kan náà ni gbogbo ẹ̀ títẹ̀ kan náà ni gbogbo ẹ̀ ń jẹ́ so ni pé àwọn ẹ̀rí wo ló wá de ipe a ah, ẹ gbọ́dọ̀ ṣe n ti ń jẹ́ sujud ìnìhìnà rúkú ẹ gbọ́dọ̀ ṣe fáwọn èèyàn tábà lè wọnú àyà al-Qur'an tábà wọ suratul hajj àyà 18 suratul hajj àyà 18 ọlọ́wọ́n bá ní alam olúwa ní wà nábì orin ni anna Allah ayasjudu lahu dájúdájú ọlọ́run yasjudu lahu man fi samawati wa man fil ard gbogbo tí ń bẹ ní sánmà àti gbogbo tí ń bẹ nílẹ̀lẹ̀ olúwa ọba ni wọ́n máa ń tẹ̀ náà máa ń ṣe sùjúdù fún ṣẹ́pá ti ní ìtumọ̀ mẹ́ta ni máa ń kọ́ sínú sùjúdù tí ó sì sẹ́ni tó lè takò sùjúdù máa ń jẹ́ ìnìhìnà sùjúdù máa ń jẹ́ kéèyàn tẹríba sùjúdù máa ń jẹ́ kéèyàn ó rùkú máa ń jẹ́ kéèyàn ó forí kalẹ̀ gangan ọlọ́ọ̀ni èmi ni wọ́n máa ń ṣe sùjúdù fún gbogbo tí ń bẹ ní sánmà àti wàṣàmsù wàlkàmàr oòrùn àtòṣùpá èmi ni wọ́n máa ń sẹ̀sì jùdù fún wọn nùjúm àtàwọn ìràwọ̀ wàṣàjàr àti gígan wàdàwàb àtàwọn dábà wàkàthírún minan nas ẹwọ ọlọ́ni àtọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àmọ́ wàkàthírún haqqa alayhimul adhab olúwa ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ní ìyà ọlọ́wọ́n bọ́ jẹ wọn látara pé wọn ò ní tẹ̀ fọlọ́run wọn ò ní tẹríbalẹ̀ fọlọ́run ومن يهن الله فما له من مكرم إن الله يفعل ما يشاء Olúwa ní ẹni tẹ́mi Ọlọ́run bá tó bá yẹ̀yẹ́ rẹ̀ kò sẹ́ni tó lè ṣàpọ́nlé fún èmi Ọlọ́run tó bá wù mí ni mo máa ń ṣe àṣẹ tó bá wù mí ni mo máa ń pa. Ibn Kathir gbà tí wọ́n ń ṣàlàyé àyà yìí wọ́n ní yukhbiru ta'ala wọ́n ní Ọlọ́run ọba ọba tó ga jù ó ń fún wa níròyìn al-mustahiqqu lil-ibada ọba tó ṣe pé òun ló lẹ́tọ̀ọ́ sí ká máa sìn wọ́n ní fa innahu yasjudu li'azamatihi kullu shay' طوعا وكرها وسجود كل شيء مما يختص به تعالى wọ́n ní imam ibn kathir ní pé ọlọ́run ọba ní gbogbo nǹkan ló ní ẹ̀tọ́ títẹríba fún látọ̀dọ̀ wọn fún un gbogbo nǹkan wá ní sùjúdù wọn tán ń ṣe fọ́lọ́run bí ọlọ́run ṣe ṣàlẹ́sà fún wọn ni bí igi ṣe ń forí kalẹ̀ bí ṣe ń ṣe sùjúdù fọ́lọ́run àlefiwé tó rùn àlefiwé tó sùpá àlefiwé tìràwọ̀ so bó ṣe lẹ́sà bẹ́ẹ̀ náà ni tàwa náà ìsì ń jẹ́ sùjúdù lọ́dọ̀ títí wa yẹn náà báwa ṣe ń sehun títẹ̀ ni rúrùkú ni fíforí kanlẹ̀ ni olúwa ní òun lòun ní ẹ gbọ́dọ̀ ṣe fún ẹ̀dá ọmọ ènìyàn míì láti fi pọ́nlé láti fi gbé tóbi so eléyìí ó kílẹ̀ pé aya al-Qur'an yìí ó lọ síbi pé tí ń jẹ́ sùjúd a gbọ́dọ̀ ṣe fún ọmọ ènìyàn a ṣe fún ẹ̀dá ọlọ́wọ̀n ọba kankan so nínú suratul Fussilat aya 37 ọlọ́run bá ní wa min ayatihi al-laylu wan-naharu wash-shamsu wal-qamaru la tasjudu lish-shamsi wala lil-qamari wasjudu lillahi alladhi khalaqahun in kuntum iyyahu ta'budun olúwa nínú ìmí àmì ọlọ́run nínú àwọn àmì ìmí ọlọ́run ọba ní òru ọ̀sán òṣùpá òòrùn olúwa ní la tasjudu shamsi wala lil-qamari àtòṣùpá ẹ gbọ́dọ̀ ṣe sùjúdù fún wọn ẹ gbọ́dọ̀ tẹ̀ ẹ gbọ́dọ̀ rúkú ẹ gbọ́dọ̀ forí balẹ̀ fún wa ọlọ́run nìkan wasjudu lillah olúwa nìkan ní kẹ́ máa tẹ̀ ní kẹ́ máa rùkú fún ní kẹ́ máa forí balẹ̀ fún so sùjúdù akúti ṣàlàyé rẹ̀ ipe ìtumọ̀ mẹ́ẹ̀ta tó kó sínú nù ẹ̀rí ńgbà tí ibnu kathiru tó wá ṣàlàyé ayà yìí wọ́n ní lamma kana shams wal qamar ahsanu al mushahida fil alami al-ulwi sufli nabbaha ta'ala annahuma makhluqan abdan min ibadihi tahta qahrihi wa taskhirihi lùwà ń jẹ́ kó ń yí wa ipe bóòrùn ṣe tó yẹn bí òṣùpá tó ń jẹ́ pé àwọn ni wọ́n rẹwà nínú àwọn nǹkan tó ṣe pé èèyàn máa ń rí láyé tí èèyàn máa ń rí lágbàáyé oòrùn àtòṣùpá nínú tó tóbi jù ni so ta ló fẹ́ tóbi nínú ọmọ èdè ènìyàn tó lè tó ṣùpá tó lè tó òrùn ta ló fẹ́ gbayì ta ló fẹ́ káyà tí ó ní òun káyà ju òun káyà ju ṣùpá lọ olùwà wa ní tòun tí bó ṣe rí iná èmi ni mò ń kápá wọn wọ́n ń tẹ̀ fún mi ọlọ́run ọba ẹ gbọ́dọ̀ wá tẹ̀ fún nǹkan kan mi àwọn méjèèjì yẹn gan ẹ̀yàn mi ènìyàn la tasjudu li shamsi wala lil ẹ gbọ́dọ̀ tẹ̀ fún àwọn méjèèjì yẹn so ẹni tí ò wá tó àwọn méjèèjì yìí wá ń kọ́ so min babi awla ipe àwọn òtí ẹ̀ lẹ́tọ̀ọ́ sí. àyà kẹta nu suratul jinn ọlọ́run bá ní wa anna al-masajida lillah fala tad'u ma'a Allahi ahada al-masajida lillah wájú ṣáàyèdè nù olúwa ní gbogbo tí ń jẹ́ ẹ̀wò àwọn masajid masajid ìtumọ̀ méjì ló lè mú wá masajidi ma ń túmọ̀ àwọn masalasi masajidi ma ń túmọ̀ àwọn oríkè níbo ni toríkè ti wá pé oríkè ma ń túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ Sa'id ibn Jubair tabi'in eh, tabi'i yani jalil ó jẹ́ tabi'i ọ̀kan náà tabi'in ni ó wá jẹ́ ọmọ kéwu Ibn Abbas òun ló ń ṣàlàyé pé áyà yìí almasajidu níbẹ̀ ó ní a'dha'u sujud àwọn oríkì tá a máa fi ń tẹ̀ ni ẹ̀yẹ ìyẹlélá tọ́lọ́run bá nìkan ni àyèfi tẹ̀ kí ẹlòmíì àyèfi tẹ̀ gbé ẹlòmíì tóbi àyèfi tẹ̀ kún ẹlòmíì lé so bí mo yẹn ń sọ yìí ẹ lọ lè wo inú tafsir ibn kathir ẹ bá tí mo ń sọ yìí ń bẹ níbi ọ̀rọ̀ nínú suratul jinn yẹn ni pé júzù ẹlẹ́kẹrin fọ́lùmù ẹlẹ́kẹrin page six hundred and twenty nine so bí àwọn àyà yìí ṣe wá lélẹ̀ yìí tó ń ṣàlàyé fún wa pé ọlọ́wọ́n ọba nìkan ṣoṣo òun ló ní à ń tẹ̀ kíyàn olúwa ló ní so kẹlòmí ẹ̀rí pé mo sọ níjó níyìn kẹ mọ́ rí sí pé á ah, ìjọ rẹ ní lójú ni wàláhì sọ́bìláhì lẹ́dẹ̀ẹ́dẹ́ ẹni tó bí lè bá ìgbìyànjú súnà rẹ̀ débi pé mi ní tẹ̀ kí ọmọ ènìyàn tó ṣe pé ẹ̀yẹ̀ ni súnà náà ló yí ọ débẹ̀ àyàn àṣà òní kan asakò ní kun tí ṣe pé fọlọfọlọ lòun sí tó pọ̀ kankan débẹ̀ ni kì í ṣe ìfẹ́nu torí ó mọ̀ pé bí ọlọ́run ṣe ní ìgbọràn ṣe fẹ́ lómi yìí ọlọ́run tó ọlọ́run ní ìgbọràn wọn sàpọ́nlé o àpọ́nlé yàtọ̀ fún ìtẹ̀kíyàn ẹ̀rí pé yorùbá náà máa ń sọ á ní ìkúnlẹ̀ kọ́ ní ìwà ṣe rí ọ̀rọ̀ àwọn yorùbá máa ń dùn yàn pàtàkì jùlọ ń lu àyí tó bá ti di ọ̀rọ̀ ẹ̀sìn tán ẹ kàn rí pé àwọn èèyàn wọn sì yànqalibuna ala zahrihim wọ́n bá yí gbogbo ibi tó ti kọjú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n bá kọjú wọ́n bá kẹ́yìn síbẹ̀ ẹ̀yin náà la máa ń sọ pé ìkúnlẹ̀ kì í ṣe ìwà àwọn míì ò ní ìdọ̀bálẹ̀ ò kì í ṣe ìwà sómi pé ìwà ìtìjú kọjọ tí ń jẹ́ ìkúnlẹ̀ kọjọ tí ń jẹ́ ìdọ̀bálẹ̀ so ìtìjú wà lọ́tọ̀ òun náà ń pè ní tawadu òun náà ń pè ní alhaya ìníwà rẹ̀ lẹ̀ so kìí ṣe kò kúnlẹ̀ fún mi àìmọye tó ṣe pé ẹ̀jọ̀ wọn kúnlẹ̀ fúnra yín tó ṣe pé àìlójútì tó sì ga náà lẹ́jọ̀ wọn ṣe síra yín so ẹni tó bá gbọ́ súnà nàbì sallallahu wasallam yé tó ń jẹ́ ni ó ni débi pé ó wá rí gbọ́ yé débi pé a ẹ̀dọ́ ọlọ́run ọba kankan kò lẹ́tọ̀ọ́ sí kí n máa tẹ̀ láti máa fi kí kí n máa kúnlẹ̀ láti máa fi kí ẹ wá gírímọ́nkáìtì nínú ẹ gbọ́dọ̀ wá àìlójútìtì nínú ẹ gbọ́dọ̀ wá ìwà nínú wà ń náà ẹlòmíràn máa fi tẹnìkan máa george so ẹ mà ẹ mà ipe ọ yàtọ̀ síra wọn ẹni tí ń sọ pé gbogbo ẹni tí ń fi síbi jẹun ní ìsìn pé yóò yóò pé kèfèrí ni àyàn ẹ̀yẹ báwọn ní ìkúnlẹ̀ ẹ̀ ṣé gbogbo ẹni tó bá wùwà kan sí wọn ẹ̀ka wàlá wàlá pèjú ẹni sìn ẹnìkan wùwà kan fún ọ ọ wa wọ ṣẹ́ẹ̀tì sí gbogbo ẹni tó bá ti wọ ṣẹ́ẹ̀tì yẹn yán lálábùrú lọ́dọ̀ rẹ̀ ẹnìkan sì wọ ṣáàtì ó sì fi sàbúrú fún ọ gbogbo ẹni tó bá ti wọ ṣẹ́ẹ̀tì aláburú ni ẹlòmíì tó bá ti rí ẹni tó gbìyànjú láti ṣe súnà sallallahu alaihi wasallam tó yẹ pé bóyá ó rí pé kìí tẹ̀ kíyàn yóò kàn lẹ́mọ̀ pé àwọn kìíní nù nù irọ́ wọ́n sàbòsí wọ́n náà mọ̀ pé àwọn àtẹ̀kíní òun gan pàwọn ẹni yìí gan tako àwọn tó ń ta tí wọ́n ń sọ yìí so òun ni pé títẹ̀ kíni wàláhì bó ṣorí náà rẹ̀ sìn wa náà ni à ń ṣe lálàyé gbogbo ẹni tí aa ah, ah, miss call ti bò háyà nǹkan bí ninety three miss call ni mo bá lójú kíní báyìí so àwọn kan ní pé kí n pe nọ́mbà yìí fún àwọn láti fi lè ríbi pè wọlé zero eight one zero eighty five zero one three seven one bóyá ntọ́nà bá kádàrà kórè bí wọlé zero eight one zero eighty five zero one three seven one naam ẹ jẹ́ kí n píkì kọlù eh, yìí naam. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu alhamdulillah amin amin jazakallah khairan alaji ẹrọza o alhamdulillah. ẹ kàn tí mo fẹ́ bẹ̀rẹ̀ ní pé irú àwọn ilé ìgbìmọ̀ asòfin o ẹ rí i pé wọ́n máa gbé pọ̀pá kan síwájú hmm. tó ti pẹ́ ẹni tó bá hmm. fẹ́ sọ̀rọ̀ lọ́kọ̀ọ́kọ́ hmm. bẹ̀rẹ̀ níwájú pọ̀pá ẹ dákọ̀ irú tiwọn yìí náà bó o la ṣe lè pè é ṣé ìṣẹ́bọ ni àbí bòlá lè pèsè. bíyìn láì tààlà màá wá síbẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ọba ṣe ti gbọ́ so màá wá síbẹ̀ so inshallah so ẹ jẹ́ kí n gbé kọ́ọ̀lù mi naam so ẹ jẹ́ kí n gbé kọ́ọ̀lù mi naam assalamu alaikum. assalamu alaikum. wa alaikum assalam. mr adagba láti fàtẹ́ mi. naam ẹ káàbọ̀. ẹ kú ìtùnà. alhamdulilah. ọlọ́run ó sọ ògùn wa sọ́nà àwọn ọmọ sáà pé ìta ti ṣe sẹ́yìn nígbà ìmọ̀ yẹn ṣé èyí wọn sá tí. n tí yóò bá mọ̀ ọlọ́run bò ní fi àjẹ́ wa ma kunna mu'adhibin hatta nab'atha rasula jazakumullahu khairan. naam n tí yóò bá ṣe tí yóò mọ̀ kó sábúrú ń bẹ̀ ọlọ́run bó fà foríjì fún yàn naam kí n gbé kọ́lù yìí náà hello hello ẹ ti wọlé ẹ jìnnà sí rédíò yín díẹ̀. waaleykum salaam wa rahmatulahi wa barakatu. àbúṣe máa yá tó ń pè é láti yàtọ̀ wí. ayakum allah yàrá o. wọ́n yí yàtọ̀. ẹ ẹ ṣeun pẹ̀lú gbàlàyé tẹ̀ ṣe yìí. naam jazakum allah khair. ọlọ́kọ́ sá àtàwọn lẹ́sẹ̀ dáadáa. ami jazakum allah khair. ṣe iṣu kákúnlẹ̀ ìlú hmm. pé ìtòrújú ni kò rújú hmm, rárá. Hmm, à ń lójú pọ̀ ni nínú wáàsí kan táwọn bàbá alájẹ àgbà ọlọ́pàá sára <laughs> ṣàkóso. ah bèbè ní láìta la màá débẹ̀ náà ṣe ti gbọ́. wọn bàbá ńlá ń bẹ. ó clear ó clear gidi gan gidi gan. pípé àtẹnudó kúnlẹ̀ fún hmm, yàn hmm, hmm. àtẹnudó kúnlẹ̀ fún. bẹ́ẹ̀ni wọn ò rojọ́ wájú Ọlọ́run bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. a sì try láti sẹ́ndì wáàsí nǹkan sí gbogbo àwọn tó ń jiyàn yìí tó ń tó di iṣu. bẹ́ẹ̀ni ìpètò ẹ̀yin náà gbọ́ káṣí láwàtí sí àwọn ọmọ kéékèèké nísìnyí ẹ̀ ń kú ẹ̀yẹ́ kí n gbé kọlù mí yẹn lẹ́kùn náà náà ẹ ti wọlé hello. kí ni láìsí ń bi kí yẹn kí yẹn àti àti kí yẹn máa ń kí yẹn láìsí tó wà. kí yẹn o ṣe kí ni. kí yẹn kí yẹn. kí yẹn o kí yẹn. àti kí yẹn o mọ kí yẹn ok iná là ń ṣe lálàyé lọ́wọ́ inshallah ẹ̀rọ máa tẹ̀lé wa ṣe gbọ́ gbogbo àwọn ibi tí mo sì ń try láti refer sí òun ẹ mọ̀ lọ lè trace rẹ̀ eh. ẹ̀ tẹ́ ẹ bá ti ń trace rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí ó bá jẹ́ ọmọ kéwú ẹ̀sìn so yóò rí so tí èpè fẹ́ ló lè yẹn fi ń ṣẹ̀sìn inshallah ah. jazakumullahu khairan naam wa aleykum salaam ah, alhamdulilah bìíní láì tààlà níbi ìdájọ́ rẹ̀ máa débẹ̀ bìíní láì tààlà ẹ̀rì pé máa débi ẹ̀rì máa débẹ̀ ẹ̀rì pé mo sọ níjó ní ni, níbi ẹ̀sẹ̀ sùúrù mo níbi ìdájọ́ kò sí wàhálà ní náà ni ìyapa ẹnu ti wà àmọ́ níbi a pé ẹ ṣe ẹ má ṣe kò sí ìyapa ẹnu mẹ́ rárá kò sí kọ́ra àwọn àfọ́ ọ̀fà rí wọn ọ̀fà rí so ẹ jẹ́ kí n gbé kọ́ọ̀lù yìí náà naam.

ó ní pé láti jẹ́ kí àlàyé yìí kó clear sáwọn òbí wa yìí ipe kò kí ń ṣe gírímọ̀ǹká ìlà ń ṣe wàláhì azim ìkúnlẹ̀ ó rọrùn láti kúnlẹ̀ fún yàn ṣé ìkúnlẹ̀ kíyàn ìtẹ̀ kíyàn sótó kíyàn ọmọ fọṣọ yẹn ni sótó kíyàn lọṣọ yẹn ni sóko tó but n tó bá ń jẹ́ òfin ọlọ́run ọba yẹn gbọ́dọ̀ dúró láti ṣe ni so náà ni inṣàlá máa padà wá síbẹ̀ lérí ọ̀rọ̀ àwọn òbí so má rí i pé gírímọ̀ǹká yìí ni ọmọ yìí ń ṣe àbí àìmọ̀ ara ni so náà nìkan rí i pé òfin ọlọ́run ọba ni à ń tẹ̀lé ní tó fa ìjòkó yìí gangan tàbí ń sọnù wàlíkùmù sálàm ẹ ti wọlé. ìnà mi kúrò lẹ́wọ̀n. naam ẹ yìí ti béèrè bí n tẹ́ bá béèrè inṣàlá torí pé táìmù mi ti tó. naam àmín jazakumullahu khaira ẹ ṣeun gan. naam. àwọn ọ̀rọ̀ yìí ti tàbí ìgbà fẹ́ sí kálukú bẹ̀rẹ̀ sọ̀rọ̀ tó wù ú. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ̀rọ ọkọ̀ èyí ń tọ́ wà wá táwa fẹ́ kẹ́kọ̀ọ́ ni pé mm. bẹ́ẹ̀ kẹ́ ọ̀gánáìsì yìí àti kan ok ok ok ok ok ok ẹ wo ọ ọ oh, oh, ok ṣé ẹ rí ẹ ti ṣeun ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe sọ òun bẹ́ẹ̀ ṣe sọ yẹn nba táìmù mi ti fẹ́ pé ni àmọ́ tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé a ti gbìyànjú rú nǹkan báyìí rè wàláhì kọ́ra àwọn ènìyàn máa parọ́ wọ́n lè ní àwọn náà ni pè wá àmì mímọ́ ń sọ pé tẹ́ bá fẹ́ kí nǹkan báyìí ó ṣẹlẹ̀ ẹ wá studio kẹpẹ àwọn méjèèjì àmọ́ ń challenge wọn pé arrange fún studio lọ́dọ̀ yín so káwájọ pàdé kónkálukọ jọmọ sọ báyìí àmọ́ tẹ bá ní níta gbangba yóò padà di crowd yóò pọ̀ yóò di wàhálà ni kò ní yọrí síbi tó dáa lẹ́yìn náà numọ́ni àjà alùsùn ọ̀lùjà mọ́ wọn kì í ṣe irú mọ̀nàkọ́ṣà báwọn láì ṣe pé bóyá yóò jẹ́ ibi tí ìsọ ìyẹn tí ò ní sí wàhálà tí ó di pé dàrúdàpọ̀ ṣẹlẹ̀ gbogbo àwọn tí à ń pè ká pè sí ètò nọ́mbà mi tó jẹ́ special one.